بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نبدأ الآن بدراسة الأصول الثلاثة بالأصل الأول معرفة الرب سبحانه وتعالى الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه جميعا آه، نسي أبرك آه، بلو pẹ̀lú با آه، nípa ìpìlẹ̀ àkọ́kọ́ tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ tí bàbá ìtòrí ẹ̀kọ́ tíra tí ń jẹ́ sàlátàtò sùúrù fún wa àkọ́kọ́ ń bẹ ni mímọ̀ ẹni tí ṣe ọlọ́run ọba wa أول سؤال ستسأل عنه في قبرك من ربك àkọ́kọ́ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ mùsùlùmí lákùrúgbà tí yẹn bá ti wọnú sàárè òun ni kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta lẹni tí ń jẹ́ ọba rẹ̀ tó sìn nígbà tó wà láyé. tují bímọ àdá. kí ni tó fi fún wọn lésì gan. taqul rabbi allah. èsì rẹ̀ rèé ìrẹ mùsùlùmí ò gbọ́dọ̀ fi rinlẹ̀ pé ọba tí èmi lọ jọ́sìn fún láyé àwọn náà ni ọba tí ń ṣe allah. يعني ọba yìí lọ́ba tó yẹ pé òun ní rè mí ìtumọ̀ eléyìí ni pé òun lọ́ba tí ó dá mi òun ريمي pe oun ني بي اون لو mi pèsè ìjẹ ìmu ije ايجي ايمو اينايلو هذه تربيه للظاهر بقي التربية للباطن أن الله سبحانه وتعالى أنزل الكتب وأرسل الأنبياء والرسل عليهم الصلاة والسلام حتى نتربى bá eléyìí tá a ṣàlàyé ni ire ni tọ́lọ́mọ ń rí yàn tí máa ń tọ́jú yàn tí ó fojú hàn àmọ́ ire ní ìkejì ni ire ni tí ó pamọ́ téèyàn ò lè tètè ṣàkíyèsí pé nínú ọ̀nà tọ́lọ́mọ gbà rè wá ni tí mi ń jọba wa òun náà ni pé ọlọ́run ọba àlekèlá sọ àwọn tíra rẹ̀ kalẹ̀ àgàjùlọ ní ti ń jẹ́ alukur'an fáwọn mùsùlùmí ó sì rán àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ rẹ̀ sí wa nítorí kí wọ́n fi rè wá lórí ntọ́lọ́run ọba àlekèlá ń fẹ́ yìí. فإذا كان الله سبحانه وتعالى هو الخالق والرازق láàbùd an yu'bad wala yu'bad ghayra Allah. tó bá jẹ́ pé agbàgbọ́ pọ́lọ́wọ́n ọba àlekèọ́lá òun lọ́ba tí ó dá wa ọlọ́wọ́n ọba àlekèọ́lá òun lọ́ba tí ń pèsè jíjẹ mímu ìná ìlú a jẹ́ pé a ní láti sin ọba tí ń ṣe báyìí. fal-ibada haqqan lillah subhanahu wa ta'ala. ìjọsìn kò sẹ́nìkan tí ó lẹ́tọ̀ọ́ rẹ̀ nínú gbogbo ẹ̀dá àyàfi ọlọ́run ọba àlìkẹ́lá ọba tó mọ́. من صرف منها شيئا لغير الله عبادة واحدة لغير الله فهو مشرك شرك أكبر كافر ẹnikẹ́ni èèyàn kéèyàn ọkùnrin ni àbóbìnrin tí ó bá mú nǹkan kan nínú tí ń jẹ́ ìjọsìn bó tilẹ̀ wó kéré tó ó wá gbé fẹ́lòmíì tí ìṣe ọlọ́run ọba àlìkíọ́lá ẹni náà ti di olùṣẹbọ nínú ẹ̀sìn. mukhallat khulud abadi finnar illa an yatub. irú ẹni yìí tó bá kú lórí ẹbọ yìí tó bá wọnú iná yóò máa bẹ lọ kán ní kése nínú iná tí ò ní jáde àyàfi tó bá túbá láyé kú lórí ẹ̀. نحن الآن نتعلم الحكم على الفعل أما الحكم على الفاعل الحكم على الأشخاص فلان كافر فلان مبتدع هذا لكبار العلماء أو للمحاكم الشرعية kámọ́ sì wá gbọ́ eléyìí tá à ń sọ yìí pé téèyàn bá ṣe báyìí ààyè ò wá di ẹlẹ́bọ eléyìí ni mo ṣe pẹ̀lú pé iṣẹ́ tí èèyàn ń ṣe là ń ṣe ìdájọ́ lórí kì í ṣe pé tá à ń ni pé alágbájá yìí o ó ti wá di kèfèrí lágbájá yìí o aládàádálẹ̀ ni irú àwọn ìdájọ́ tó lágbára báyìí àwọn àgbà àfáà ni ẹnu wọn ni ó ti gbọdọ̀ jáde. نعم نحذر من الشرك ونحذر منه أما إطلاق الأحكام هذا ليس لنا على أشخاص èyí tó jẹ́jú ṣe wa ni pé kí a ṣọ́ra fún ẹbọ ká sì sọ àwọn èèyàn kúrò níbi ẹbọ ìbọ́lọ́wọ́n ọba àlìkíọ́lá àwa orogún àmọ́ ká máa sọ ìdájọ́ bí lágbájá ṣe rí eléyìí eléyìí ojúṣe àwọn tí wọ́n jẹ́ àwọn àfáàní. wallahu a'lam. ọlọ́run ọba àlìkíọ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.